ẹ tó láti fi àṣírí sí lọ́wọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mi. ṣùgbọ́n sẹ́rin tí mo fẹ́ sọ yìí tẹ́ ẹ bá lè bá mi kíp àṣírí lẹ́yọ kọ̀ọ̀kan mo máa gbìyànjú láti máa gbé ọwọ́ ẹni yẹn sókè. ọ̀gá sanwó-wọlé gidi wọlé o. o ti wọ́n ní sẹ́ sanwó-wọlé rẹ̀. ọ̀gá bínú wọlé báyìí bínú wọlé báyìí wọ́n kọ́ tì mí dànù ni bí wọ́n ti báyìí ṣé ni mọ́bù ìfọyín lálẹ́ gbẹ́. ògbédè ògbékè ọmọ ẹjọ́ burúkú rò. mọ́bù ìfọyín lálẹ́. wèrè kọ́ máa kó háì wèrè àrò ọ̀gá ìtàn o ibi tá a lọ ilé babaláwo ni ọ̀gá sì ń sóògùn owó. bóyá ọkọ̀ ìjẹ́wọ́ torí pé ó fẹ́ mú ẹlòmíì eléyìí tó ṣe ti fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni pé tí n bá rìn mò ń wọ́ọ̀dì bájá wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n ṣe sàrà àbá jẹun ìjẹkújẹ iná ló bá yé mi jẹ́ o. Ah! ọ̀gá ti lò mí. kí ló dé yẹn jẹ́ pọ́n mákàrà guy, guy, package, package. Kai, kai, kai. Mo fún ọ, mo fún ọ sábà. Lẹ́gbẹ̀gbẹ̀. Yẹ́wọ́ lọ lọ́ọ̀kan. Lẹ́gbẹ̀gbẹ̀. Kai. Mo ti mọ reason tó ṣe wálé wá sí. Ó ṣe jáde nínú orí mi. Ìwọ náà ti join bad guy. Ìwọ náà ti ń ṣèṣekúṣe. Why would you employ something as big as that as your cook? Torí nǹkan tó kùkù sáyà yẹn ló ṣe employer àbí ọlọ́gàá ni wọ́n ló sọkúpa àti bàbá aláwo olólùwò tẹ̀lé wọn ṣé lóòótọ́ lẹ́yìn náà gbé ètùtù tẹ́ gbé fọ́ lóòótọ́. olúwo mi o olúwo mi o àpàpá mi rò wọ́n mú gírọ̀gírọ̀. sórí tó bá jẹ́ pé bí gbogbo olówó tó wà nù nàìjíríà wà yìí bí wọ́n ti ń ronú kéèyàn fà yẹn lọ́wọ́ sókè ńlọrọ náà ni ah! kò ní sí tálíkà pàbí ti wọ̀ mọ́. sìgá. àgàbù ṣe é lábàtọ̀ ọ̀dà nkàbà. kí ni rárá rárá ṣé ara yín kọ́ ìwọ yàrá yàrá tẹ́lẹ̀ ọmọ wèrè mọ́wé. ṣe rí òun ti wọn rí pé wọn ti po kẹ́míkà pọ̀ fún wọn wọn wá lọ jí mu wọn lè sọ ọ́ di wèrè báyìí ẹjọ́ ẹgbẹ́ bá mú wọn gbà. gbogbo ló ti mú àbí oṣù wọn là ń ṣe yìí. ọ̀dà wọn skido ni wọ́n ti lọ pọ̀ mi kẹ́tà kan. iṣẹ́ bọ́. máa fọ iṣẹ́ tó bá dé kàbó ìṣeré. mọ̀gánà mọ̀gánà mọ̀gánà bẹ́ẹ̀ kọ́ dé. ṣé ẹni tó ga fi sọ létí wa yìí ó ní tó fẹ́ fi ṣe. ẹni yìí fi àṣírí sí wa lọ́wọ́ pé ká lè bò ó láṣìírí ẹ jẹ́ káwa náà bò láṣìírí. gbèsè rí ọ̀gá wa yìí wọ́n sóògùn owó wọ́n tún gbé kókè. ṣé ẹ rí gbogbo tí ń bẹ mí kókè lókun bẹ́ẹ̀ ta ló lọ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀. ẹ̀wọ̀n ọ̀gá dé.